yorùbá bọ̀ wọ́n ní ẹ kú ilé ni à ń kí ará ilé ẹ káàbọ̀ ni à ń kí èrò ọ̀nà ẹ káalẹ́ o gbogbo olùgbọ́ mi èyí ni ìròyìn tí ó dé sí etí gbọ̀yìn láti iléeṣẹ́ campus radar funab ninety nine dot no frequency èmi náà ni ọmọ yín àbúrò yín rọ́bìù karima ọláyẹmí ẹ gbọ́ kókó tó wà nínú àwọn ìròyìn náà. Ìjọba Ààrẹ Muhammadu Buhari ṣe ìpàdé pọ̀ pẹ̀lú Ààrẹ àná Goodluck Ebele Jonathan ní Aso Rock. Ìgbìmọ̀ kan tí a mọ̀ sí One Love Foundation wọ́n ti ṣe ìlérí láti wá mọ ibi tí ìgbésẹ̀ ìjọba tó máa jásí lórí ìwọ́de End SARS. Ọ̀rọ̀ nípa ètò amúnáwá àwọn oníbàárà tí ó ń lo mítà wọn ti pọ̀ sí ju ọdún 2020 lọ ẹ gbọ́ ìròyìn náà ní ẹ̀kúnrẹ́rẹ́ ìjọba ààrẹ muhammadu buhari ṣe ìpàdé pọ̀ pẹ̀lú ààrẹ àná goodluck ebelo jonathan ní aso rock ní aago mẹ́ta èní ní aso rock eléyìí tí ìdí ìròyìn eléyìí tí ìdí ìpàdé ọ̀hún wọn ò tí ì fi léde sí ìta Ìgbìmọ̀ kan tí a mọ̀ sí One Love Foundation (OLF) ní Ọjọ́rú èní, ní Ọjọ́rú tí ó kọjá, wọ́n ti filéde síta wípé àwọn fẹ́ mọ ìgbìyànjú àti ipá ribiribi tí ìjọba ń gbé lórí Ìwọ́de EndSARS tí ó ṣẹ̀ṣẹ̀ parí, torí wípé ọ̀rọ̀ yìí kìí ṣe nǹkan tí a lè dọwọ́ bọ̀ látàrí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tó ṣòfò. Ìròyìn nípa ẹ̀rọ amúnáwá Àwọn alákòóso ẹ̀rọ amúnáwá ti fi léde sí ìta wípé oníbàárà tí ó ń lo mítà ti pọ̀ ju ọdún 2020 lọ. Àwọn tí ó ń lo mítà wọ́n ti pọ̀ ní àti 10,733,509 wọ́n dẹ̀ ti pọ̀ sí five èyí ni ìròyìn èyí ni òpin ìròyìn náà ó dàárọ̀ o àsùnjí o ẹ má gbàgbé láti tẹ̀lé wa ní gbogbo social media àkáǹtì wa campus radar at facebook campus radar at instagram campus radar wherever our campus radar ní orí whatsapp ó dàárọ̀ o.